àti fúnni náà wá póríṣiríṣi. ibi tí mò ń lọ gan nìyẹn. àti fúnni yìí ní tó o bá fẹ́ fúnyàn kó o fúnyàn ní nǹkan tó máa múnú ẹ̀dùn hmm. má fúnyàn ní nǹkan tó ò ní ìdí o ẹ̀gbin nìyẹn èébú dẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tó bá jọ lójú ń tó jọ ọlọ́run lójú ló fún wa ọmọ rẹ̀ nìkan ló fún wa ọmọ rẹ̀ ni jésù hmm. gan dẹ̀ sọ pé àfi tí èso yẹn tó bá kú ló máa fi mú èso míì jáde jésù ti mọ̀ pé òun máa kú ó dẹ̀ ti sọ̀rẹ́ndà ara rẹ̀ fún ikú náà hmm. ìgbà tó kú gbogbo àwọn òkú ńgbà tó sọ pé it is finished that is gbogbo iṣẹ́ sátánì gbogbo ọgbọ́n rédèrèdè ọgbọ́n bèrèbèrè ọgbọ́n àti yànyànjẹ hmm. olúwa sọ pé òun ti parí rẹ̀ o hmm. lórí igi àgbélébù. òun ti parí ẹ̀. ó lóun ti parí ẹ̀ lórí igi àgbélébù nígbà tó dẹ̀ dákẹ́ lórí igi àgbélébù àwọn òkú tó jẹ́ pé wọ́n ti wọ́n ti dàgbà tó dàgbà ju bábábábá wa lọ hmm. wọ́n dìde ilẹ̀ lanu wọ́n dìde cotton cotton temple ó dẹ̀ là sí méjì ìtumọ̀ eléyìí ni pé èso tí ọlọ́run mú wa wá tó ti parí iṣẹ́ iṣẹ́ ìràpadà ẹ̀mí cotton cotton temple ó là sí méjì láti sọ wípé ààyè ti wà láàrin Old Testament and the New Testament. And Jesus Christ is the New Testament. Hmm. He's the New Testament. He has come to abolish all forms of ritualistic, all forms of sacrifice. There is no more sacrifice. Sacrifice yìí ó ti tán, ìrúbọ ti tán, hmm. torí Jésù Kristi, ó ti fi ara rẹ̀, ó ti fi rúbọ. Hmm. Ní orí igi àgbélébùú, àmì iṣẹ́ ìyanu dẹ̀ ṣẹlẹ̀, àwọn òkú dìde, wọ́n jẹ́wọ́ sí agbára Ọlọ́run. Nígbà tán pa á tí wọ́n bẹ́rí ẹ̀. Hmm ó dìde ní ọjọ́ kẹta ilé ò lè gbà á hmm. ilé ò tó láti gbà á hmm. agbára àṣà òkú ó di asán ó di òfo hmm. èso náà dẹ̀ dìde irú èso wo ni wọ́n ń sò kí ni wọ́n ń fúnyàn lẹ́nu ṣé ìwọ́n ń fúnyàn ní nǹkan tó máa bà lọ́kàn jẹ́ wọ́n máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà tó bá máa fúnyàn ní nǹkan ètò bá ṣẹ́kù náà máa ń fúnyàn ètí wọn bá nídìí ló máa ń fúnyàn ẹ láti sọ eléyìí ní ìjọ kan gbà tí mo sì ń ṣiṣẹ́ mo jáde ní lunch time mi mo rí ẹni tó ń tọrọ bárà hmm. mo fún ní twenty five cents hmm. ó sọ owó yẹn lù mí báyìí mo dẹ̀ kọ́ ọgbọ́n níjọ́ náà ìyẹn ni wípé owó tí ò bá tóyàn láti fi jẹun bóyá ó fẹ́ jẹun lẹ́ẹ̀kan ṣoṣo hmm. bóyá ó fẹ́ lọ búkà láti jẹun mọ́ fún yàn ní owó ìdọ̀tí mọ́ fún yàn ní owó ẹ̀gbin owó tí ò tóyàn ṣe nǹkan kan má fúnyàn torí ọlọ́run ní gbàrú ẹ̀bọ bẹ́ẹ̀ hmm. torí jésù ò fún wa nírú irú irú ẹ̀bùn bẹ́ẹ̀ hmm. ẹ̀bùn tó fún wa kò fún wa ní àwọn áńgẹ́lì wípé kán wá tú wa sílẹ̀ o hmm. kò fún wa ní àwọn prophet àwọn wòlíì pé kán wá tú wa sílẹ̀ ọmọ ẹ̀ ah. ọmọ ẹ̀ tó fẹ́ràn gidigidi òun ló fún wa ìdí ni pé eléyìí àwọn tó bá ń fún ni ìyà ò lè jẹ wọ́n ebi ò lè pa wọ́n mm, ebi ò lè pa wọ́n. kí láǹfààní yẹn gan tó máa rí gbàǹbẹ. àǹfààní yẹn ni wípé tẹ bá lọ sórí ìwé the book of Galatians chapter six orí keje. ká tó máa fi yẹn ṣe lọ ìwé Galatia ìwé Galatia orí kẹfà orí kẹfà ẹsẹ̀ mhm. kelo ẹsẹ̀ keje ẹsẹ̀ keje kí a má ṣe tàn yín jẹ mhm. a kò lè gan Ọlọ́run nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni yóò sì kà á. bẹ́ẹ̀ ni o ọlọ́run ti sọ fún wa jésù kristi sọ fún wa wípé ìtò bá gbẹ èso oríṣiríṣi ló wà a lè gbẹ èso ìkà èso àánú èso àdúrà èso oore títa hmm. oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ òun ló wà ṣùgbọ́n ká mọ̀ dájú ìwọ tó bá ṣe ibi síyàn èso ló gbẹ sínú ayé ẹni yẹn o hmm. wà dẹ̀ ká èso yẹn orí ibi náà ni wọ́n bá ọ àmọ́ ìwọ tó bá ṣe rere kó mọ̀ pé gbogbo ibi táwọn ọmọ rẹ bá lọ wọ́n ò jẹ oore yẹn níbẹ̀. ẹ wo fún àǹfààní àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ wá sí orí ìjọ ibo gan ni EA Worldwide ti Nigeria branch yẹn ibo ló wà torí pé àwọn èèyàn fẹ́ mọ àdírẹ́sì yẹn látọ̀dọ̀ yín kémi wá bá yín pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí wájú èmi ó ṣe débẹ̀ kí a máa fi yẹn ṣe lọ kẹ wá gbàdúrà fún wa. EA Worldwide Ministry. ó wà lórí EA Worldwide Ministries Chapel of Restoration ó wà ní thirty five stroke forty one Doctor Sunny Egoige Street ní Láfẹ̀wá ní Penn Estate Ọ̀dàn Ọ̀tà ní Láfẹ̀wá fún àǹfààní ẹ̀yin èèyàn tó jẹ́ wípé ẹ mọbi tí màmá ń júwe yìí gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó pátápátá ẹ̀yẹn ṣáà rí dájú wípé ẹ dé ibi tí wọ́n ń pè ní ìyànà ìpájà láti ìyànà ìpájà ẹ fún olókadà tàbí onímárúwá wípé ayọ̀bọ́lẹ̀ ń lọ wọ́n gbé yín dáyọ̀bọ́ látayọ̀bọ́ yẹn ẹ pé láfẹnwá láfẹnwá yẹn ni kẹ́ ti béèrè nọ́mbà thirty five stroke forty one Dr. Soni Egwuage Iyen Street ní Penn State ní láfẹnwá ibẹ̀ gangan ni wọ́n wà bóyá ẹ̀yin wá fẹ́ ìtọ́ni nínú àdúrà tàbí ẹ fẹ́ pe màmá láti béèrè ohun kan tàbí méjì ẹ fẹ́ wádìí sí i nípa ìjọ náà àti iṣẹ́ ìránṣẹ́ àbí ẹ fẹ́ kí bírànchì wa míì ta fẹ́ ṣí kó wá sí àgbègbè yín ẹ̀yẹn ṣáà pé ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn náà ẹ fẹ́ jíṣẹ́ ọlọ́run ẹ mọ̀ nípa ìyìn rere dáadáa ẹ pè màmá sórí zero eight zero six zero four nine zero two one seven tàbí zero nine zero eight three one three six three seven three bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ nìyẹn o ohun tí wọ́n ń sọ lónìí náà ni wípé agbára fífún ni mọ́mì ẹ bá mi gbàdúrà fún àwọn ènìyàn aláṣẹ láyé àti lọ́run ọba ìyanu ọba alágbára ọba hmm. tẹrẹrẹ kárí ayé the great i am that i am the king of the kings the lord of lords yahweh romfeka yahweh sebio hmm. mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí wípé àti máa fún yàn ní nǹkan kò ní hmm. jẹ́ agara fún ọ láti ẹnu èmi lọ nítorí nǹkan tá a bá ṣe òun náà la máa jẹ o ìyà ò lè jẹ àwọn tó bá ń fún yàn o ò lè háwọ́ kó máa kó gbogbo nǹkan táyé àti ẹ kó máa ru ẹ hmm. lójú láti fún ni kó dẹ̀ máa gbàdúrà wípé kó máa bú sí kó máa rẹ̀ sí kò lè hmm. ṣeé ṣe o ṣùgbọ́n tó bá ní tó fún ni o dẹ̀ lọ lé ọlọ́run orí tó yẹ kó ṣe nílé ọlọ́run o dẹ̀ hmm. mú nínú owó náà o dẹ̀ ṣe ìwé mímọ́ fi yé wa wípé a yóò dá padà fún wa lẹ́kùnrẹ́rẹ́ ní ọ̀nà tí kò lè yé wa ẹ lán láti fúnyàn o ẹ mm. máa ṣoore o ẹni tẹ́ ẹ mọ̀ ẹni tẹ́ ẹ mm. mọ̀ àdúrà mi ni pé mm. ìwọ tó wà yìí tó gbé báàgì dání tí ìyá ń jẹ ọ́ obìnrin ni ọ́ o ọmọbi tó fẹ́ lọ ò ń wò wípé tí o lọ ẹni báyìí ló fẹ́ lọ bá àbẹ́ni báyìí lọ́fẹ́ lọ́ba ọwọ́ ń bẹ̀rù nínú ọkàn rẹ wípé báwo lẹni ṣe máa gbà mí báyìí tí n bá tiẹ̀ lọ́bẹ̀ ó ti tó bí ọdún mẹ́ta tí mo ti dọ́dọ̀ ẹ̀ láàsì ìwọ máa ṣe rere o wàá rí wípé wàá bójú àánú pàdé hmm. mo gbàdúrà fún ọ lónìí gbogbo etí tó ń gbóhùn mi lónìí lórúkọ jésù àti máa ṣe rere kò ní dá yín lágara o torí nínú àti máa fúnni nínú fúnfúnni oore ọ̀fẹ́ wà ń bẹ̀ àánú wà ń bẹ̀ healing wà ń bẹ̀ hmm. I decree today as you are hearing my voice that you begin to give This woman, you are carrying your bag. You don't know where you are going. The people you want to go and meet, you are not sure if they will accept you because you work down Omapo Shedada. Learn to give today and it shall be well with you Amen. in Jesus' name. Amen.